نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم الصلاة kó máa bá àwọn ará ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ìyàwó rẹ̀ bákan náà àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wa títí di gbẹ̀ngbẹ̀ndẹ̀ alkiyama ní àkọ́kọ́ mo kí àwọn ọmọ ìyá wa tí ọlọ́wọ́n bá ní kán wà nídìí ètò yìí bẹ̀rẹ̀ látòrí sheikh tajuddin usman hafizahullahu ta'ala fasadada kutọ́ kọ́lọ́mọba kí ọba wa ṣe àlékún dáadáa wọn ti dórí abu ibrahim bákan náà abu hanifa àti gbogbo àwọn ikhwa tó ṣe pé àwọn náà ni ọlọ́wọ́n ọba ló lò ní sábàbí láti gbé ètò yìí kalẹ̀ àpadà sí aburú kọlọ́mà kó má jòkó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa bákan náà mo kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà abẹ́láwọn ọba subhanahu wa ta'ala tí ó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ ní tí ó bá wa ní àdánwò tí ó gbowó kúrò lórí al-aqida as-sahiha abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó yà wá ya nǹkan náà. tọ́pìkì tí wọ́n ní kájọ máa gbéyàwó kájọ máa fi rárá wa létí òun náà ni ntí a gbọ́ al-aqida as-sahiha àkídà lálàáfíà àti báwo ni àwọn èèyàn ni wọ́n ṣe ń gúnrí kúrò níbẹ̀ n tí ò pamọ́ fún ẹni tí ọlọ́run bá ní kí ẹ̀sìn yé òun ni wípé al-aqida tu sọ̀híhá tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi gbogbo àwọn ànábì rẹ̀ àwọn kan wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ẹ̀ àwọn kan wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ àwọn míì yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ débi wípé wọn tiẹ̀ ní ìpín nínú ẹ̀sìn tí ọlọ́wọ́n bá sọ wípé inna dina inda Allahi islam wọn nípìn bẹ́ẹ̀ rárá àwọn míì yẹ gẹ̀rẹ̀ kúrò ń bẹ́ al-aqidatu sahiha ṣùgbọ́n wọ́n sì nípìn nínú al-islam ṣùgbọ́n wọn tẹ̀lé bó ti yẹ kí wọ́n tẹ̀lé ìkíní kejì orí ibu ni kọ́lọ́mọba subhanahu wa ta'ala kuma kàwá kúnú àwọn tí ó ṣòro ibu torí wípé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ala inna man qablakum min ahli alkitabi iftaraku ala fintain wa sab'ina millah. وستفترق هذه الملة إلى ثلاث وسبعين ثنتان وسبعون في النار وواحدة في الجنة وهي الجماعة النبي صلى الله عليه وسلم أنصفنا والصحابة أني أوتشوا جوني إنما أوتشوا ويكي ولو وبافوني تيره wọ́n yí ẹ kúrò níbi àlàkídà tó sọ̀híhá tọ́lọ́wọ́n bá tó fi rán àwọn ànábì wọn wọ́n yí ẹ kúrò ń bẹ débi wípé wọ́n pín sí nǹkan bíi seventy two ànábì sọlọ asamuwa ní umma yìí àbí nílà yìí àwọn náà padà pín ala salafin wa sí nǹkan bíi seventy three. سنتان وسبعون في النار 72 nínú àwọn seventy three wọn lọ náà wàwá àhídàtún fil janna ẹyọ kan náà ní wà janna seventy two tí ó wọ náà yìí gẹ́gẹ́ bí àwọn afáàṣì ṣàlàyé àwọn míì gbà wípé àwọn tí wọ́n sì jẹ́ mùsùlùmí ń bẹ́nu wọn àwọn tó dẹ̀ ti ya kẹfìrí ń bẹ́nu wọn náà. àwọn àfáà míì wọ́n ní mùsùlùmí sì ni wọ́n tó ṣe pé wọ́n ó jìyà náà wọ́n lè padà wá kúrò nínú náà yìí. ṣùgbọ́n wàhídà tún fi jàǹdà ìkan náà ni ó wà jẹ́nà tó ṣe wípé àwọn ò ní jẹ ìyá náà. àwọn eléyìí ni wọ́n ń pè ní alfẹ́rẹ́kọ̀tún náà jìyà torí ẹ sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọn kọ tíra tí wọn pè ní al-aqidatul wasitiyya tíra yìí òun ni wọn fi ṣàlàyé aqidatu al-firqati najiya àdìọ́kan àwọn ìjọ tó ṣe wípé wọ́n mórí bọ́m̀bì ìyá ọlọ́wọ́n ọba abẹ́lẹ́wọ́n wa ta'ala kó kàwá kúnnú àwọn ìjọ náà pẹ̀lú ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alaihi wa sallam yìí ó jẹ́ kí ó kílẹ̀ sí wa wípé ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò níbi àlàkídà tó sọ̀híhá eléyìí wá kẹ́hùn ni èyí tí ń ṣẹlẹ̀ ni tó ṣe wípé kò sì ń ta lè ṣe ń parẹ́ lẹ́yìn káwa bó a dáàbò bo ara wa tá a fi ní máa bẹ nínú àwọn àlùfẹ́rọ̀kùn hàlíkà àwọn ìjọ tí ó parun tá a fi máa bẹnu àwọn alifirikọtù nàìjíríà ìjọ tó ṣe wípé yóò la eléyìí àwọn nǹkan tí ó bùkátà sí òun náà ní ká máa kọ́ ẹ̀kọ́ ká dẹ̀ máa ra wa lọ́wọ́ pẹ̀lú àdúrà a máa kẹ́kọ̀ọ́ bí tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n kú lé lórí a máa kọ́ ẹ̀kọ́ yẹn ní gbogbo gbà a máa lọ sí àwọn halakot tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ yẹn ní gbogbo gbà ipa níbi àwọn halakot tán ti ń kọ́ ẹ̀kọ́ yìí nígbà díẹ̀ ó lè ní ìlàpá burúkú lára èèyàn kí ẹ wò pé nǹkan fẹ́ sinmi díẹ̀ yẹn mi fẹ́ lọ sí àwọn alkọ mo fẹ́ mójútó àwọn kankan náà àsìkò tí yẹn fi lóun fẹ́ fi mójútó àwọn kankan tí yóò fi lọ àwọn alakọ́ọ̀tì yìí ó lè kó báyàn tó ṣe wípé ó lè jẹ́ kéèyàn bá rẹ̀ nínú kanú àwọn alifirọ́kùn halika. الإمام الترمذي رحمه الله تعالى وقبوا من حديث أنس رضي الله عنه ikú anabuwa muhammad sallallahu alaihi wa sallam ipe kana yuksiru an yaqul ya muqallib ya muqallib alqulub thabbit qalbi ala dinik anabi sallallahu alaihi wa sallam sọ ipe ìrẹ ọba tó ṣe wípé ìwọ ló máa ń yí ọkàn thabbit qalbi ala dinik ọkàn mi yóò rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ anas radiyallahu anhu ọlọ́run wá sọ pé ya Rasulullah kiri òjíṣẹ́ ọlọ́run ọba amanna bika wa bima jita bi irú òjíṣẹ́ ọlọ́run ọba a nígbàgbọ́ nínú rẹ̀ a dẹ̀ nígbàgbọ́ nínú tó mú wá fún wa wa hal ṣé ẹ tún bẹ̀rù pé àtibọ̀tán burúkú lè ṣẹlẹ̀ sí wa ni. تفيش يا دعا يا مقلب القلوب ثبت قلبي على دينك النبي صلى الله عليه وسلم من نعم إن القلوب بين أسبوعين أو بين إسبوعين من أصابع الله يقلبها كيف يشاء أقامين يتارين أقامين يتارين bẹ́yìn isba'ayn min asabi illah ó ń bẹ láàrin ìka méjì ọlọ́run ọba yuqallibu kayfa yasha ọlọ́run a máa yí bó bá ṣe ń bẹ nírùngbà rẹ̀ ni. sókèlà òun ni pé muhammad sallallahu alayhi wa sallam ó ń tọrọ lọ́dọ̀ fi ọkàn odidi anabi ọlọ́wọ́n ọba láti sọ fún wa wípé ó nídìí àdúà ó nídìí àdúà bákan náà ó nídìí kéèyàn máa gbọ́wọ́ àsì tó ń bẹ ní ìbámu pẹ̀lú ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó kulé lórí táwọn sahaba kulé lórí tí àwọn asalafu náà asọ́lé tó ṣe pé wọ́n kulé lórí. a gbọ́dọ̀ máa àtẹ́ǹdì àwọn lectures yẹn agbọdọ gbọ́dọ̀ máa ka àwọn tíra wọ̀nyẹn tó ṣe pé tó kó sínú làwọn nǹkan wọ̀nyí ẹni àtẹ́ǹtì láti parọ́ àwọn lectures báyìí tí àbí ká pa àwọn tíra wọn tì afẹ́kọ́ islam ní tí ó ṣe tí ó ṣẹlẹ̀ òun ni pé a bára wa nínú kanú àwọn الإمام البخاري رحمه الله تعالى بكنا الإمام مسلم وبا حديث كوا إنه حديث أنس رضي الله عنه أنس رضي الله عنه أن كان رجل نصرانيا كان رجل نصرانيا أراكم كم ب تشتي نصراني كريستيني fa aslama ó wá gba islam bọ́pọ̀lọpọ̀ wa bá a ṣe gba islam àbí báwọn òbí wa ṣe gba islam sùkánà rọ́jùlù nasaraniyan arákùnrin kan ó jẹ́ kírísítẹ́nì fa aslama ó wá gba islam wà kọ́ra albakorata wà áàlà imran ó ka suratul bakora ó tún ka suratul alimran that is ní kíkà pàn á sórí tabara yìí tó wá á suratul baqara ń sìn á ní masha allah ìpè yìí ni hafiz ni ayé bẹ́ẹ̀ kọ́ ó tún á ali muran náà kò ń yẹn nìkan fakana yaktubu li nabiyyi sallallahu alayhi wa sallam lára àwọn tí máa kọ wáàyí ni lára àwọn tí máa ṣe kí ni tí máa kọ wáàyí tí máa kọ alukur'ani gbà tó bá sọ kalẹ̀ ṣùgbọ́n kí wàá ló ṣẹlẹ̀ kí náà fẹ́ kí a kọ́ níbi eléyìí anasọdọ̀lá àánú onífà áàdà nasraniyan arákùnrin padà sínú christianity ẹni tó ń kọ wáyé ó padà sínú christianity ẹni tó a suratu bakara tó a alimuran ó padà sínú christianity kò ṣìyẹn nìkan fakana yakowul a máa sọ wípé. ما يدري محمد إلا ما كتبت له محمد كما كك انت ما كفناني كما كك انت ما كفناني فأماته الله lẹ́yìn ìgbà tó padà sínú christianity ọlọ́run ọba gba ẹ̀mí rẹ̀ fàdáfanúhù àwọn christians ni wọ́n sin tá a bá lọ sínú ẹgbàá wa muslim wọ́n ṣàlàyé bí kéèsì ẹ̀ ṣe lọ so gbà tí wọ́n gbọ́dọ̀ wọn fàáwù jìbò bẹ́ẹ̀ inú wọn dùn wọn ní adakana yaktub li muhammad ara wọn tí wọn kọ́ wáyé fún muhammad yìí ẹ̀rẹ̀mọ́rú nǹkan tó máa ṣe nìyí tó máa rí yàn bẹ́ẹ̀ wọn pọ́nlé wọn gbé sípò ńlá fàáwù jìbò bẹ́ẹ̀ wọ́n kọ́ lu ada kana yaktub li muhammad eléyìí máa ń bá muhammad kọ̀ọ̀kan ṣùgbọ́n gbà wá kú fàdáfà nuhu àwọn christians wọ́n ṣe kí ni wọ́n sìn ín fàhásbà wọ̀kọ̀dù láfọ̀ọ́dọ́tì ọ̀làrùd. ọkùnrin yìí ńgbà tí ó di kírísítẹ́nì padà ó sá kúrò ní madina ó sá lọ ìlú táwọn kírísítẹ́nì wà. so ó wá kú síbẹ̀ àwọn kírísítẹ́nì wá sin ìgbà tán sin kí ló wá ṣẹlẹ̀ fàhásbà wọ̀kọ̀dù láfọ̀ọ́dọ́tì ọ̀làrùd. ìgbà tí ó jí wọ́n rí i pé ilẹ̀ ti ṣe kíni ilẹ̀ ti pọ̀ padà. ha muhammadin fakol hadasuumhamdsai yi ati awyarewu lamaarihu iga tụsaula yị wa asu saia wakuyw ala hu wasa osita faọrula ọtụtụ lee faanapu aeji fàhásùbà ọkọ̀ nàfàdà tún àrùd ìgbà tó tún di àárọ̀ ọjọ́ kejì náà tún rí pé ilẹ̀ tún pọ̀ fọkọ́lù àdàfínú muhammadin wa asaabi nabashu an sahibina lamma haraba minhum fa alqawu awa wu òkú awa sọ sí ìta má fa hafarula wa amakula wọ́n tún tún lẹ̀ gbẹ́ wọ́n tún وعمقوا له في الأرض ما استطاعوا فأصبح فلفظته الأرض فعلموا أنه ليس من الناس فألقوه إن باتي لتقبوا قالا أو يقول إلي كونشا وين لو أن بطبع كيلي أو أسوكو رنو توان راري tó ṣe kó di nǹkan tí nínú ẹgbà wa kan ní anamisọlá sani ilẹ̀ máa ń gba èèyàn tó wọ́ọ̀sì jẹlé lọ ṣùgbọ́n eléyìí kó lè bá jẹ́ ẹ̀kọ́ ni sókè la fẹ́ lòun bí eléyìí ta fi mú wa òun ni pé kò sí ẹni tó kọjá àdánwò kò sẹ́ni tó kọjá fìtínà ṣùgbọ́n àfi kí èèyàn kó múra sí ara rẹ̀ pẹ̀lú àdúrà bákan náà pẹ̀lú pé kéèyàn má máa rìn ní agbègbè tí ó yẹ kó rìn ẹni àkídà tó bá ti yàtọ̀ sí ntí anabi sallallahu alaihi wasallam tó fi àwọn sọ̀hábà lẹ̀ lé lórí tí àwọn sọ̀hábà fi àwọn ọmọ kéwu títí wọn lé lórí tí àwọn ọmọ kéwu tiwọn náà tí wọ́n tọ̀ tọ́fà àwọn èèyàn tiwọn náà lé lórí ẹni tó bá ti yàtọ̀ sí yẹn a gbọ́dọ̀ jìnà sí i. mo sọ wípé ẹ mò ń gbádùn ẹyin mò ń gbádùn báfa ẹyin mò ń sọ̀rọ̀ òun gbádùn báfa ẹyin mò ń o lè ṣe kí o lè fẹ́ wọnú àkídà nínú kanú àwọn seventy two tá à ń sọ tó ṣe bá ní sọ lọ́wọ́ sọ pé kí ni kólú àfin náírà ilà wàhídà nínú ẹgbàá wa ti muawiya ti abidawo gbà wá tààkà ìpè fintani wasabrun finnaari wa wahidatun filjanna sọlọ́m jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ ọ̀rọ̀ alaqidatu sahiya kò ń ṣe ọ̀rọ̀ tara ọ̀rọ̀ alifurukọ́tù nàìjíríà kò ń ṣe ọ̀rọ̀ club ìpè club tẹ́mi wá nìyẹn wọn kò ń ṣe club táàkàn sọ pé àgbà fọ́ọ̀mù rẹ̀ àbá rẹ́gísítà pẹ̀lú ẹ̀ nítorí òdì ọkàn nítorí òdì ọkàn àti nítorí òun ṣe níṣẹ́ ìní ó máa júwe wípé òun bẹ nínú alifurukọ́tù nàìjíríà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má yọ ẹnì kọ̀ọ̀kan wa kúrò ń bẹ́ẹ̀ so eléyìí nǹkan tó rinlẹ̀ ni wípé àkídà sahiha ń bẹ àkídà tó wà fásidà ń bẹ inhiraf ìwákúrò ń bi kíní yìí oríṣiríṣi nǹkan ni màá fà tí màá fi kúrò níbi àkídà tó sahiha òun náà ni àdìọ́kàn tó jẹ́ àdìọ́kàn tí ó lálàáfíà tọ́lọ́mọba subhanahu wa ta'ala sọ ìpè in amanu bi misli ma amantum bihi. فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم الله سبحانه وتعالى صفوان أبو محمد صلى الله عليه وسلم تعالى táwọn èèyàn bá ti gbà bẹ́ẹ̀ ṣe gbà yìí fọkọ́dé sádà orí ọ̀nà àmọ̀nà wa ṣùgbọ́n tó bá gún rí tọ́ra yẹ̀gẹ̀rẹ̀ kúrò ń bẹ̀ díẹ̀ fàyínà mọ̀ fi ṣe kọ́ọ̀k wọ́n máa takò dodo ni ẹlòmíín máa ń ṣe mọ̀ pé pé táwọn mùsùlùmí ń pín yẹlẹyẹlẹ báyìí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ torí pé kí ni àwọn tí wọ́n jẹ́ irinṣẹ́ èṣù nú èèyàn wọ́n pọ̀ àwọn tó ṣe pé èṣù tó ń lò láti lè fi fọ́ àwọn mùsùlùmí pẹ̀lú àwọn àdìọ́kàn bídíà tí oríṣi àdìọ́kàn ẹ̀sìn wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n títí wa ní káàfà àmọ́ sáré lórí pé kí ni kí ni àwọn sàábíà nàbẹ̀wà muhammad sallallahu alaihi wa sallam kí ni wọ́n wà lórí ẹ̀ so eléyìí nǹkan tó pàtàkì ni àwọn nǹkan tí máa fà táwọn èèyàn máa fi borí kúrò níbi àkídà sàhíhà àdìọ́kàn tó lálàáfíà ó pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n lára àwọn nǹkan wọ̀nyí ká dárúkọ bíi mélòó kan bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ tó ṣe pé tí ó mú borí kúrò ń bẹ́ẹ̀ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú béèyàn ṣe tọ́ ọmọ ó wà ń bẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọmọ tí wọ́n tọ́ dáadáa ṣùgbọ́n àwọn tó padà ń bá rìn ó wà ń bẹ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú tí ọmọ gan fúnra ẹ̀ ń wá ó wà ń bẹ lápèjúwe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní fitratallahi allati fatara nasa 'alayha la tabdila lè kọ́lkìlá ọlọ́run ọba ní àdámọ́ tó ń dọ́mọ ènìyàn lé lórí ẹ gbọ́dọ̀ yí nǹkan yẹn padà tí ẹ̀sìn yẹn ẹ gbọ́dọ̀ yí padà bó ṣe wà. ọlọ́run ọba ní zalika dín kọ́yìm eléyìí ní ẹ̀sìn tó dúró déédéé wàlàkí ní akitara náà sílẹ̀ àlàmú ṣùgbọ́n èyí tó pọ̀ jù náà àwọn èèyàn fa akim wájú الدين حنيفة فطرة الله التي فطر الناس عليها لا تبديل الخلق الله ذلك الدين القيم ولكن أ ك ث ر الناس لا يعلمون ṣùgbọ́n ṣàìtàn àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n lè yí àwọn èèyàn kúrò níbẹ̀. ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba sọ wípé khalaqtu ibadi hunafa mo dá àwọn ẹrú sí mi lẹ́ni tó ṣe wípé ẹ̀mí wọn ó ń bẹ lórí alanifiya òun náà ni ẹ̀sìn islam asamha ká gba òdodo ẹ̀sìn òdodo ìlànà àwọn ànábì ọlọ́run àdámọ́ ọmọ ènìyàn nìyẹn. ṣùgbọ́n thumma àtàtù umu ṣayàtìnú fàjìtà láti hom àndínìhìm. àwọn ṣayàtìn náà wá wọ́n bẹ̀rẹ̀ sí ní darí wọn kúrò níbi ẹ̀sìn wọn. ó ní wàhálà mọ́tò àlẹ́yìn ọwọ́ ṣe léèwọ̀ fún wọn mọ àhàlẹ́tùlà ètí mo ṣe lẹ́tọ̀ wọ́n amara tó ẹ̀yìn ṣe kó bẹ́ẹ̀ oníkanwọ́ orogún pẹ̀lú mi ṣùgbọ́n ọmọ kọ̀ọ̀kan tán bí nígbà tí ó bá wá sílé ayé ẹ̀sìn islam ló ń gbé bọ̀ wá ló ń anábì sọ nú ọ̀rọ̀ ẹ̀mí sọlọ́láhu alayhi wa sallam oníkúlùmọ̀ olóòdùn yúlẹ́dù alẹ́lẹ́fẹ́tọ́ra gbogbo ọmọ tán bá bí sáyé orí ẹ̀sìn islamu náà bí sí. fa abawahu yuhawidanihi àwọn òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ di yahudi that is àwọn náà influence ẹ̀ mọ́ṣẹ́ ń pọ̀ kalẹ̀ báyìí náà ní bá tiẹ̀ jẹ́ fa abawahu yuhawidanihi àwọn yóò nasirọ́ nìyí àbí kan sọ di nasarani àwọn yóò majisani àbí kan sọ di majusi èyí tí àwọn èèyàn ń pè ní àwọn magians àwọn bàbá ẹ òbí ẹ àwọn ni wọn ó tún kìnyín rẹ tó pẹ̀lú tí wọ́n bá fi influence ẹ̀ nínú ẹgbà wa míì tí alimami tirimi gbà wá oyin aoyu sẹ́ríkà nìyí àbí sọ di mushriki so yóò ti kó gbogbo nǹkan lè sọ ọ́ di yàtọ̀ sí nasaraniya yàtọ̀ sí yahudiya. àdámọ́tọ́mọ̀ yẹn ń gbé wá àdámọ́ islam ni ṣùgbọ́n èyí tí ó jí sí orí ilẹ̀ ayé jíjí tó jí sórí ilẹ̀ ayé àwọn kan ti jẹ́ irinṣẹ́ èṣù fẹ́ ba tiẹ̀ jẹ́ àwọn náà ni òbí tó gbé wá sáyé tó ṣe pé ipasẹ̀ rẹ̀ ló fi wá sáyé àwọn ni ó mọ kọ́ láwọn nǹkan kí nǹkan ní táwọn gbà wọn ó ṣe kí ni wọn ó fi kọ́ yóò wá jẹ́ pẹ́sìn tó ń lò máa ṣe nù. sọ̀rọ̀ jẹ́ pé àwọn afáà máa sọ ọmọ tó ṣe wípé wọ́n ẹ̀ṣẹ̀ bí sáyé tó jẹ́ náà sọ̀rọ̀ ní ẹ̀ṣẹ̀ bí sáyé irú ọmọ yẹn ṣáà tírìtì ẹ̀ tó ṣe pé abá irú ọmọ kékeré bẹ́ẹ̀ ní àwùjọ wọn tó ṣe pé bí a padà wá rí i mú wá sáwùjọ wa bí àrò ọmọ yẹn wá jáde láyé ṣáà tìrìtì ẹbí kẹfẹ ní àbá tìrìtì ẹbí mùsùlùmí that is ọmọ kékeré tó ṣe wípé àwọn òbí ẹ nasara ni wọn àbí yahudi ni wọn irú ọmọ kékeré yẹn ni bóyá awa wá sí àwùjọ islam bóyá wá kú ṣáà sọ pé ó ti di nasara ní àbó ti di yahudi àbá tìrìtì gẹgẹ bíi fitra rẹ mo rò pé pẹ́sọ̀ mi sọ ètò tẹ̀wọ̀n ni pé wọ́n tiri tiẹ̀ bí fi tán ni torí pé ó sì kéré ó sì kéré ṣùgbọ́n bó ti pọ́jọ́ ṣe ń gorí ọjọ́ òun ni wọ́n mọ introduce àwọn nǹkan ẹ̀ sí làwọn òbí ó mọ introduce ẹ̀ sí títí títí yóò fi di pé òun náà dìbọn ṣe dà so ló fi jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ṣàánú wa àwọn ọmọ wa ẹ̀wọ́n jẹ́ ká ba iye wọn jẹ́ ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tí a lè ṣe nígbìyànjú tó ṣe wípé ó ń bẹ ní ìbámu pẹ̀lú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam láti lè fi tó àwọn ọmọ ìbú ṣe ká tó wọn láti tọ́ wọn lórí àdìọ́kàn tó lálàáfíà kò ṣe ikókè ọmọ mi kí lọ fi sí skul kan ibẹ̀ yẹn ń kọ́ wọn dáadáa wọ́n ní máa ti ṣe àwọn gúdù wọ́n ní kinní kan gúdù ń bẹ́ táà ní wo tó ń kọ́ wọn lẹ́sìn ṣé bídíà ni wọ́n ń kọ́ wọn ní àbí súnà ṣé pátipàti ni wọ́n ń kọ́ wọn ní àní wo ẹlòmíà ní àṣù yìí mo ṣe láìkẹ̀ tó kàn pé ẹ̀ kì lùlù ń bẹ̀ ẹ̀ kì lùlù èlùtẹ́ kì lù yẹn ni òjé kí n lè fẹ́ mọ́ ọmọ wá sùkúrù a rí òbí mùsùlùmí tó ṣe pé torí pé ó ń wá ó lóun wá qualitative kìíní kan fọmọ òun ni fúnra rẹ ló mú ọmọ rẹ lọ sí skul tó ń pa àwọn christian lónìí ẹni tí mo sọ yìí haúsá ni mo tún kó sọ yìí náà mo tún ṣe báyìí ó nítorí pé kí ni wọ́n ń kọ́ wọn dáadáa ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wọn ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn títí wọn so فأبواه يعودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء النبي صلى الله عليه وسلم نبي باتوشيكم بابيرنا تنتج وبيرنا بهيمة جمعاء ní ẹran tó ṣe pé jàmáà oríkèéríkèé rẹ̀ pé ẹsẹ̀ rẹ̀ orí gbogbo ẹ̀ ó pé alẹ́mi sọ̀rọ̀ àṣàlá ni altuhisuna fi amin jadaa ṣe é rí èyí tó ṣe pé ó gé ń bẹ̀ pé etí ẹ gé ẹsẹ̀ gé ẹ rí kó pé pérépéré ṣùgbọ́n tó bá yá ìkankan lè padà wá ṣẹlẹ̀ sí kẹsẹ̀ gé dànù àbí kíkiní kan gé dànù bẹ́ẹ̀ lọ́mọ tán bí wá sáyé tán bí sórí ilẹ̀ ayé wọ́n bí pẹ̀lú islam ni ṣùgbọ́n àwọn bàbá ni ó ṣàkóbá fún látara àkídà tí wọ́n fi kọ́ so ló fi jẹ́ wípé ìwọ tó jẹ́ òbí má ṣe àkóbá fún ọmọ rẹ àwọn nǹkan tó lòun wá ń gbà mí lè pé nǹkan yẹn ní tí ó tanná gbogbo ẹ̀ mọ́ wo koko lórí àwọn nǹkan yẹn kò fi ba iye ọmọ jẹ́ ọmọ tó bí sáyé ọlọ́mọba subhanahu wa ta'ala yóò béè lọ́wọ́ ẹ̀ nípa wọn eléyìí làwọn afáwa sọ fún wa lẹ́ẹ̀kan pánimsọ̀lá sálámù ní kúlùkùmrọ́rin. وكلكم مسؤول عن رعيته kálukú yín bí adana jẹlẹ jẹ mo bè lọ yín bó lè kálukú ṣe dẹrẹ jẹ. so látara ẹlòmíín bẹ tó ṣe wípé n tó máa dààmú rẹ àwọn òbí ẹ tọ dáadáa wọn fún ní àkídà tó gbádùn ṣùgbọ́n látara àwọn èèyàn tó ń gan fún rẹ̀ tó ń bá rìn nísìnyí òbí tọmọ dáadáa ó fi sílé kí ó tó dá ó fi sí skul tó dá ó ń mójútó ṣùgbọ́n ọmọ ẹ fúnra ẹ̀ ṣètọ́nu gbá a mú ọlọ́dẹ tó ṣe tó bíyá olóńgbà àwọn èèyàn kan rìn eléyìí ni a máa chẹ́ǹjì àkídà sọ̀híhà àdìọ́kàn tó lálàáfíà téèyàn ni àmọ́ iye ọmọ ló ti wà affected látara ru eléyìí olùkọ́ jẹ́ pé ẹ̀rí inú àwọn ànábì ọlọ́run ọba ẹni tí ọmọ ẹ̀yà ìyàkúyà bí ànábì inú àlẹ́yìí sọ́láàtú wọ́sàlámù ànábì ọlọ́run ọba ni sódìdí ànábì ọlọ́run ọba wá sí wo la tún retí ó tọ́ ọmọ dáadáa ṣùgbọ́n ọmọ iṣẹ́ kínní ó yẹ ìyàkúyà látara àwọn èèyàn tó ṣe wípé ó ń bá rìn ló fi jẹ́ pé òbí náà gbọ́dọ̀ ṣe kínní kó ṣe ìgbìyànjú títí ẹ̀ gbọ́dọ̀ ṣùgbọ́n bí lè sapá títí ẹ kó ṣe gbogbo tí ẹ kó ń ṣe gẹ́gẹ́ bí òbí kí ọmọ mi kó ṣe lọ yàyàkúyà àwọn kan tí máa wá dé kọ́mọ yàyàkúyà àwọn náà pọ̀ lóríṣiríṣi náà ẹlòmíì ó lè jẹ́ pé torí à ń wá obìnrin àbí nkankan àwọn apá máa sọ ìtàn èèyàn kan tí wọ́n ń pè ní imran ibn hattan ẹni yìí afa aládìsí ni ó ma àdìsí alimami bukhari ọgbà bí àdìsí ẹyọ ọ̀kan ọ̀ṣọ́ ṣùgbọ́n ẹni yìí kí ló padà ṣẹlẹ̀ sí ó padà yí padà kò ṣe pé kúrò ní islam kọ ṣùgbọ́n àdìọ́ kan rẹ̀ tó jẹ́ al-aqida ó wà affected kí ló fà látara kó fẹ́ fi ọmọbìnrin kan ọmọbìnrin tó fẹ́ fẹ́ yìí àwọn tí wọ́n ní ìròyìn kàwáríjì ni àwọn làwọn kàwáríjì àwọn onípe ní àwọn kàwáríjì táwọn ilé sọ fún wa ẹ sàárè yẹn kan tó lè ràn wá lọ́wọ́ àwọn onípe ní kàwáríjì náà. àwọn tán ní ìròyìn wípé ẹni tó wá kó sí ẹ̀ṣẹ̀ tó tóbi ẹni yóò ṣe mùsùlùmí mọ́ wọ́n padà dàgbàsókè débẹ̀ yẹn ni ìpìlẹ̀ wọn ta lè sọ ìpìlẹ̀ wọn fún wa náà àwọn tí máa jáde tako olórí so wọ́n wo pé kí ni olórí yìí ẹlẹ́ṣẹ̀ ni so náà irú eléyìí kò yẹ kó jolórí fún wa ó yẹ ká yọ nǹkan ẹ̀jà sí i bó tiẹ̀ jẹ́ wípé ayé làwọn gangan ń wá ṣùgbọ́n ìsọpé olórí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n fẹ́ fi ṣe àkàsọ ni ipò tó lórí wà yẹn ó wù wọ́n láti wà ní kíni ní ipò yẹn ṣùgbọ́n nǹkan tí wọ́n lè fi ráwọn èrò kó òní kan sọ pé kíni olórí yóò lòfin ọlọ́run ọ̀rọ̀ mi ò yé ìtọ́wù wọn gangan nípa wọn náà fẹ́ jẹ ipò yẹn ipò tó lórí wà yẹn káwọn náà jẹ́ ní tí ó mọ darí ìlú nítorí wọn nìyẹn ṣùgbọ́n ọ̀nà wo la lè fi pìrìsẹ́ǹtì kìíní yìí ká sọ pé olórí ò lo òfin ọlọ́run wọ́n lo fanabi sọ̀lá àṣàlám anabi sọ̀lá àṣàlám ń pín nǹkan jọ kan ó ń pín nǹkan ìgbà tó wá pín nǹkan arákùnrin kan tó ń pè ní zulkhu ìṣẹ́ra ti tẹ̀mí mi wọ́n wá sọ fanabi ó ní ẹ̀yẹ́dẹ́lì ìyá muhammad muhammad ṣe justice fún nǹkan tó ń pín yẹn ṣe déédéé a ọ̀ràn yẹn dùn ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn dùn ànábì sallallahu alaihi wasallam àwọn kan náà wọn sáré wò pé ah, a táyé léyìí ìyẹn kan wò pé ìrìn ànábì ẹni ń sori eléyìí kalẹ̀ ànábì wáyé hakim lam adil faman ya'dil ṣú ẹ tẹ́mi ò tún ṣe déédéé ta ló máa ṣe déédéé anamsa allah salam arákùnrin yìí sọ owó tó pín ó ní aadhi qismatun ma urida biha wajhullah eléyìí tẹ pín yìí ń pín yẹ kí n rojú ilé ọlọ́run sọ̀ni tó sọ̀rọ̀ yìí ń fa anamsa allah salam tí ẹ̀ka abẹ́rẹ́ sí fáyà olórí kan sùn ṣé ó jẹ́ tuntun ni ṣé ó máa jẹ́ tuntun ìgbà yẹn sọ fún ànábì ọlọ́run ọba sọlá àsàlám tó gbá kúránì wá fún wa pé n tó pín èèyàn ń pínrú o kórí ojúlé ọlọ́run ọba tábà padà sínú tíra àárí wọn describe ọkùnrin rẹ ẹni tó ṣe pé kí ni kásù lẹ́yà pọ̀ ẹni tó ṣe pé kí ni sokoto délẹ̀ ẹni tó gbàtà bá níyẹn kẹtì irúgbọ́ ni masha allah ẹni ọlọ́run àwọn eléyìí sokoto fò ah wọn alùsùn náà kọ́ńkọ́ ni kọ́ńkọ́ alùsùn náà làwọn irúgbọ́n lè pọ̀ kótó mẹ́ta tèmi yí àbí kótó mẹ́rin márùn-ún ẹ̀ kí ṣe kò tó fò ṣùgbọ́n léṣe sọ́hìbà àkídà ti ń sọ̀hìhà kò lákìdá tó gbádùn fọwọ́ mo tẹ́lẹ̀ bí ìdúrúkú ẹ̀sìrà tẹ̀mí níta sọ yìí. ìtànàbí ṣe ráìtì lànàbí ṣe sọlọ́lá àṣàlẹ̀ ṣùgbọ́n òun kan tánà bí ṣe yẹ kún nǹkan tí ó rọ́ǹgì ló fi jẹ́ pé àwọn àfa wọn á ní àwọn khawarij yukafiruna nasa bil mubah ọmọ ń pa àwọn èèyàn ní kéferì pẹ̀lú kíni bil mubah stéèjì ọ̀tọ̀ ní kí ọmọ ń pa àwọn èèyàn ní kéferì pẹ̀lú kíni pẹ̀lú pé wọ́n ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó gbé tó jẹ́ iṣẹ́ tó tóbi ìjọ kì í ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n máa ń pè àwọn èèyàn ní kèfèrí nítorí ẹ̀ nǹkan ní nǹkan táwọn olórí ìlú táwọn ń wò tó ṣe pé máa ṣe tó yẹ pé nǹkan yìí ò takò ẹ̀sìn ṣùgbọ́n inú ṣe tó bá ní ìròrí kàríjíyà lára nǹkan yẹn nǹkan tó wà pàmì síbu ni ó yóò yẹ pé olórí kèfèrí pẹ̀lú nǹkan yẹn náà sọbi tá à lọ òun pé wọ́n practice irú nǹkan bẹ́ẹ̀ ó wù ú pé kóun náà wà nípò ó wá kàfàrà وفضاء لعنبي صلى الله عليه وسلم فهذه كسمة ما أرد بها وجه الله النبي صلى الله عليه وسلم يخرج من ضئر هذا أنا من يصابه إلي أو يبيت جادي فش أقوام يحكر أحدكم صلاته ما صلاتهم وصيامه ما صيامهم يقرؤون القرآن لا يجاوز تراقيهم ẹ ti rí nǹkan kan o ẹ sì máa ara wọn tó ṣe pé wọn á jáde tó ṣe pé wọn á máa yan náfìlà gan wọn máa kírun wọn máa gbàwẹ gan tó ṣe pé wọn máa ka alukur'an fòfòdù alukur'an wọn á jẹ ṣùgbọ́n kí ni yamurukuna mina dín yamurukuna mina dín wọn máa fi ẹ̀sìn lẹ kàmá yamuruku sáàmù mina ramiya bí ìgbà tí ìta tafasi ọ̀fà wọ ní o jáde àwa ń wọ́fà káàkiri ṣùgbọ́n látara ìta àti rígbé nǹkan yìí ẹranko yìí ti kú àmì ọ̀fà lélẹ́yìí tó wọnú ẹ̀ yìí àrọ́fà mọ́ bẹ́ẹ̀ làwọn náà ṣe wọnú islam tó mọ̀ kúrò bẹ́ẹ̀ jẹ́mọ́ kí lélẹ́yìí al-inhiraf al-din ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò bí ẹ̀sìn ìyẹ̀gẹ̀rẹ̀ kúrò ní ibi ẹ̀sìn wọ́n ka alukur'an yìí wọ́n kírun wọ́n gbáwẹ̀ gan pẹ̀lú ẹ̀ anamisọ̀lá asálám ní àwọn tá à ń sọ yìí anabi ni yamurukú na na dín kama yamurukú sam mi rọmi yíya la'in adaratu la'akutula na nkọtula adi àsìkò tí wọ́n bá jáde ká ní wọ́n máa ṣì ń bẹ láyé rí ìpakúpa máa pa wọn anabi ó pa nípakúpa ẹni tó ń kírun tó ń gbàwẹ̀ tó ń ka alukur'an tó ṣe ibùsùn kur'an torí pé kí inhiraf ó ti wà bí àkídà wọn sọtàlára wọn tó ń ṣe sọ ẹ bọ̀m̀bì tó ń pa àwọn èèyàn kẹ́mọ́ jọ ojú ẹ lójú ẹ á ènìyàn wọn yẹn áfíìsù quran mọ́ni àbólé ah, ṣe ọmọ takọ áfíìsù quran anábì ti sọ wípé ẹ máa rírun nǹkan bẹ́ẹ̀ so ó yẹ kó ti yé ẹ kò ń ṣe pé nǹkan táwọn ẹbí ti jẹ kó tó sọ fún ẹ pé wọ́n gbà kan jẹ pẹ̀lú ẹ ìgbà ìyẹn ni wọ́n á máa fi ṣe excuse yìí ah wọ́n máa ń kírun gan ànábì ti yanjú ìyẹn sallallahu alaihi wasallam ó láwọn sàábí ó máa fojú kéré ìrun títí wọn sábà wọ́n máa ṣe ń kírun àwọn ah, máa ń gbàwẹ̀ gan wọ́n máa fojú kéré àwẹ̀ títí wọn sábà wọ́n bí wọ́n ṣe ń gbàwẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí kọ́ hom munhariful aqida akida wọn ò gbádùn látara pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kan yọ̀dà sí àwọn olórí kama kàfàrà wọn pẹ̀lú àwọn nǹkan tó wà pàmísíbù tètò náírà kò sẹ́fì ẹ̀ bí nǹkan táwọn olórí yẹn ṣe lápèjúwe. so lẹ́tà ni wọ́n padà sọ ọ́ di wípé wọ́n kàfàrà wọn pẹ̀lú kabair àwọn tá à ń sọ yìí náà ni wọ́n kàfàrà usman rọ́jà aláwọ̀ àlù ọkọ̀ usman ń kéfèé lórí nǹkan tí yẹ fẹ́ pé ń kéfèé lé lórí àwọn náà ni wọ́n kàfàrà ali rọ́jà aláwọ̀ àlù lórí nǹkan tí ó yẹ kí wọ́n pe kẹfìrí lé lórí so létà ni ọ̀rọ̀ wípé ẹni tí ó bá mutí à kẹfìrí ni ẹni tó bá ta tẹ́tẹ́ kẹfìrí ni létà ni yìí ń wá ìpìlẹ̀ gangan ni wípé wọ́n wá ń wá interested ń wopò àwọn nǹkan táwọn olórí dáadáa tán ṣe àwọn akàfàrà wọn pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé kò sí nǹkan tó burú ní nǹkan táwọn olórí ṣe kò sí nǹkan tó burú ń so imran bin hutan ká padà síbi ọ̀rọ̀ rẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọbìnrin kan tó ṣe yí pé kánat alára il khawarij ìwòye àwọn khawarij ni ọmọbìnrin yìí ní ẹwọ ọmọbìnrin yẹn ti wá kó ìtànjẹ bá àfáà yìí àfáà tó dúró déédéé àfáà aládìsù àyẹ̀wò sọ fún pé ọmọbìnrin tó fẹ́fẹ́ ìkàríjíyà ni onímọ̀ àtúnṣe màá tún ṣe màá tún ṣe ó padà wá fẹ́ ọmọbìnrin yẹn ẹ ọmọbìnrin yẹn ó wá tún òun ó tóun ṣe òun ò rọmọbìnrin tún ṣe mọ́ ọmọbìnrin ló wá ṣe kí ló tí òun ṣe ẹ ó ba tiẹ̀ jẹ́ ó fa wọnú ráàyè àwọn kàwárìjì ẹ obìnrin ló kó bá ó fa wọnú ráàyè àwọn kàwárìjì ibi tí wàá gbára yìí àwọn kàwárí yìí dé ó sọ ọ̀rọ̀ kan nípa ali rọ́dí allahu anhu àti arákùnrin abdulrahman ibn muljam tó pa ali rọ́dí allahu anhu ó ní yá dọ́rbatan mintakiyin ma arada biha illa liyabluga mindil ashir duwana ó ní arákùnrin tó bẹ́ àlìyẹn ah ìràdọ́rbàtà mìtẹ̀kì olùpáyọ̀ ọlọ́run ọba ni. má aráda bíà ó ní bíbẹ́ tó bí àlì yẹn nìyí bó ṣe fi ìdà ṣáàlì kò sí tó gbà lérò pẹ̀lú ẹ ilẹ̀ ilẹ̀ abluga mindil ashir duwana ó fi wáyọ̀ ọ̀nù ọlọ́run bọba àlàárà ṣì ni. ó ní òun á máa rò ó nípa rẹ̀ ní sòtó ń bá rún pa ẹni fa síbùhù òun á rí ẹni tó kí ẹni yìí min eh, awfal bariyati inda Allahi mizana ẹni tí òṣùwọ̀n rẹ̀ kú jù níwájú ọlọ́run ọba ni ali àti abdulrahman bin muljim ó gbé ọlá fún abdulrahman bin muljim lórí ali radiyallahu anhu tàbí tí ìròrí dàrú dé tí jẹ́ pé agbọ̀rọ̀ ṣọ́ra ẹlòmíì obìnrin tó fẹ́ fẹ́ ní èkó ìkòkòkò ní ní kàdánwò ní àkídàrí ìdàrú. ẹlòmíì dẹ̀ ló lè jẹ́ pé àwọn ipò irú ẹ̀mí náà tún ṣẹlẹ̀ ó ní arákùnrin kan tó ṣe wípé wọ́n ń pè ní abdullahi Kosim kọsíìmì ní saudi lọ́hùn arákùnrin yìí salafi ni lára àwọn tó ti rẹfíùtì àwọn oníbídíà lóníranran rẹfíùtì àwọn ṣíà rẹfíùtì àwọn àwọn oníṣiṣẹ àwọn ọmọdé àbí burúkú ó kúrò saudi ó lọ egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lọ káàkiri ìlú ó máa ń dìfẹ́ǹdì àkídà sàlàfíà all of a sudden ó kún bẹ̀rẹ̀ sí ní takò àkídà sàlàfíà ni ó bẹ̀rẹ̀ sí ní takò àkídà sàlàfíà arákùnrin yìí nǹkan bíi ninety five or nineteen ninety six ló kú sí lebanon àwọn àfa tí wọ́n padà ní tiẹ̀ tó wọ́n sì parí ayé ẹ̀yẹ ní alólówó onígbàgbọ́ pọ́lọ́ ń bẹ òun onígbàgbọ́ pé kí ni ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n àwọn àfa wa ńláńláńlá náà sọ̀rọ̀ ń parẹ̀ sheikh bin baz ni sheikh usemi ni sheikh fauzan ni ni wọ́n sọ̀rọ̀ ń parẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin àmọye tíra ló ti kọ́ tó ti fi dìfẹ́ǹdì sọ̀làfíà tẹ́lẹ̀ ni so à ń wá ipò kankan mọ́ra wọn ló sun délẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé ó kàn yí bí lẹ́ẹ̀kan náà a rí pé kí ni ọ̀rọ̀ ẹni di àdúrà ó dẹ̀ ní di kéèyàn máa báwọn èèyàn gidi máa bá wọn rìn ẹlòmíà ni ẹ alákan lọ lẹ́kṣọ̀ wọn ṣèbí ẹ kìnnìkan ti máa wọn kọ́ta fẹ́ mú bẹ́ẹ̀ ó ní ìgbà tí ó ju nǹkan tí ó ń ṣe ara ẹ̀ nísìn ìwọ tó jẹ́ ámì ó kéwú lọ títí ní lẹ́yìn àwọn lẹ́kítọ̀ tó ń gbọ́ káàkiri tó fi ń ṣán tó bẹnẹfìtì ń bẹ̀ ìgbà tí ẹni tó jẹ́ àáfà tó bá lè change ẹni tó jẹ́ káàtìbù wáyì tó bá lè change ẹni tó ń kọ́ wáyì tó bá lè change ẹni tó jẹ́ àáfà tó ti rẹ̀ fìtà àwọn oníbídíà lórí yíyí lọ tó bá lè change bó o wá ní ìwọ tó kì í ṣàfà solójẹ́ pé yẹn gbọ́dọ̀ farabalẹ̀ àkídà tó lálàáfíà ẹ̀yọ̀ kan náà ni kò pé méjì àkídà tó lálàáfíà ẹ̀yọ̀ kan ni tẹ́yìn ò bá ti gbà yẹn yóò yẹ gẹ̀rẹ̀ kúrò níbẹ̀ lọ gba èyí tó wá wù nu gbogbo àkídà tó kù gbogbo èyí tó wá rẹ̀kù ní àti finar iná ni sọ ẹlòmíì torí ipò torí owó òun ni ẹlòmíì dẹ̀ ní torí àwọn ọ̀rẹ́ tó ṣe wípé ó ń bá rìn ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní láti sọ àṣìbí ilà mu'minan wàlá yà kúlù tọ́ àmàkà ilà tẹ́kì tó bá fẹ́ yan ọ̀rẹ́ rí ìfẹ́ ni tó jẹ́ mú mi ní ló mú lọ́rẹ̀ láti tákìdá rẹ̀ gbádùn torí pé ẹni tó bá mú lọ́rẹ̀ ayò yẹn ẹ̀jọ̀ mọ̀ ṣe wọléwọ̀de fúnra yín ẹjọ́ ọmọ tó ń jẹ ara yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ ẹ wọra nìyẹn ṣùgbọ́n nígbà tó fẹ́ mú ọ̀rẹ́ òkú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí okó wọn jọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀jọ́ ń jókòó ni ìṣùgbà tán ní fi nǹkan tí ó ń ṣàrẹ́ ẹ̀sìn lu ẹ́ ó ti ju wọn ó gbà ó rẹ̀ láwọn oléwọ̀ díẹ̀ ní ọ̀rẹ́ tímọ́tímẹ́ kò ń ṣe mùsùlùmí. so kò sí tàbí ṣùgbọ́n nǹkan yẹn wu ni ó lè ní ìlàpá aburú fún yẹn bá a ṣe láwọn àpèjúwe ó ní àfa kan tó ń ṣì ń bẹ dì sí kọ́lọ́mọ bá kó wa dá padà wọ́n pè ní ní usama alkosi lára àwọn ọmọ kéwu sheikh mukbil ni àfa ni àfa aládìsí ni lára àwọn ọmọ sheikh mukbil ọmọ kéwu sheikh mukbil ní yemen lára àwọn fọ́sẹ̀ tí wọ́n ní pẹ́kọ́ ọkọ́ ẹni yìí ti kọ́kọ́ rin àwọn ìrìn àwọn ọmọ tẹ̀kfírí rí tẹ́lẹ̀ ẹ́ àwọn ọmọ lẹ́yìn sẹ́t kúdù àwọn tó kàkà fangba nù sọtáǹgbà yẹn ni ó padà fi skul lẹ̀ kò lọ skul mọ́ bí à ń kà bí yẹ five àbí kankan ló wà ní yunifásitì medicine ló ń ṣe ń gbà yẹn gbà yẹn kò tí ì dọmọ pé ó ṣe kún bíi ní ìlú egypt ló wà nígbà yẹn so olówó ṣe mẹ́tì mọ́ ó kúrò ní skul so lẹ́yìn ìgbà yẹn ó gba saudi lọ so ní saudi ló ti pàdé ṣekún bíìlì so ó tẹ̀lé wọn lọ yẹmẹ ṣekún bíìlì dálé kéwúlẹ̀ lára àwọn tó ń jẹ́ fọ́sẹ̀tì ni so ibẹ̀ yẹn ló ti rí pé a ah, àkídà tó yẹ kó ń dúró tì mí ó dẹ̀ ń píṣì ẹ lọ ó ń píṣì ẹ lọ tó ń sọ ohun tó jó dodo ṣùgbọ́n all of a sudden ìgbà tó di nǹkan two thousand and five ọba àbí pírẹsidẹ́ǹtì ìgbà yẹn hosni mubarak ó ní àwọn tí wọ́n bá rusticate kúrò ní skul àbáwọn tó fi skul lẹ̀ fún ara wọn tí wọ́n parí láwọn àsìkò kan òun fún wọn ní ìgbàláàyè láti lọ parí ẹ̀kọ́ wọn sọmọtàràkùnrin gbọ́ kínní yóò pé ah. Eh, ìròrí tó gbé mi kúrò skul gbà yẹn ìròrí àwọn bíi kíni sẹtukú bu nǹkan kàmọ́ra wọn ìròrí yẹn ló gbé mi kúrò mẹ́sìn yòówù lè parí ẹ̀ gbóná ṣe padà sí skul ní two five ìgbà tó padà sí skul tó jòkó nínú kíláàsì nínú lecture room ó rí i pé àwọn ọmọ táwọn jọ wà nínú kíláàsì bí àwọn ọmọ twenty years àwọn ọmọ ẹni tá à ń sọ yìí ẹ̀dẹ̀ ní ó ti lé fifty ó ti wọ bí fifty so bí àwọn ọmọ twenty years old nǹkan kan mọ́ra wọn láwọn jọ wà nù class ó nígbà òun find it difficult láti recollect gbogbo àwọn nǹkan tó ṣe pé òun ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń ṣọwọ́ báyìí nígbà tó explain kìíní yẹn ó ní bíbà tó ṣe fẹ́ lọ wú fáìlì jáde ìsàlẹ̀ fáìlì ẹ̀ ń wá fáìlì kan ìsàlẹ̀ ìsàlẹ̀ ní fáìlì yẹn wà ẹ̀ fẹ́ mọ̀ gbé tòkè kúrò oníbẹ̀ ló ṣe ń try láti recollect àwọn nǹkan tó ń ti kọ́ ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ àwọn ọmọ kéékèèké tán tó ikú bá wọn pé àwọn ọmọ yẹn bí ohun bọ́ ìzì nǹkan kan mọ́ra wọn yẹn làwọn ọmọ yẹn ń ṣe àwọn ọmọ yẹn padà wá influence yẹn pé pé irú táwọn ọmọ yẹn ń ṣe ni òun náà bẹ̀rẹ̀ sí ní sọ ni pé ah, wọ́n yà kàn mú nǹkan lé nǹkan kan mọ́ra wọn ni bó ṣe bẹ̀rẹ̀ náà nù bó ṣe kó wá influence yẹn so kí ni yẹn ó wá ń bá a lọ débi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti sọ pé kò lè kò sí nǹkan tó burú ń bẹ̀. ó bá a débi pé kí ni àwọn olórin táǹkọrin táǹkọ̀kọ̀ púpọ̀ àtàwọn táwọ̀wọ̀ kú wọ̀ a ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ iṣẹ́ gidi náà ń ṣe. ó sọ ọjọ́ kan ó ní ìkànnú àwọn olórin yẹn pé kọ́lọ́mọba kó gbóhùn àti ẹ̀dìdì papọ̀ tó bá jọ́ gbé dalkiyama ó tún bá débi kó tún lọ chọ́ọ̀chì mi àsìkè kankan náà ni àwọn lórúkọ ìlú sẹ́mọ̀ èpè ìlú kan náà lájọ wà kankan so kò sí nǹkan tó burú ni pé òun náà lọ chọ́ọ̀chì òun lọ sòun kí wọn fún ọdún wọn nǹkan kan mọ́ra wọn àṣejù ẹ̀sìn ni sẹlẹ́yìn ò ní yà wá lẹ́nu tá a bá rán ṣe ẹni tó ṣe pé ó ń kọ wá àyífá nàbí sọ̀lá àṣálàm tó aṣọ àtúbàkọ́ra tó wá. suratu ali imran sọ àwọn nǹkan tí máa mú yàn yẹgẹrẹ nǹkan tó ṣe yí pé nǹkan kékeré báyìí ẹlòmíràn jẹ pé ipò ẹlòmíràn jẹ pé òun náà ń wá ẹyìn àwọn èèyàn gbàgbà àwọn jẹgbẹ lágbára nìkan náà nǹkan ni ah òun náà kàn pé káwọn máa compromise ni ìkan náà àwọn àfa ń sọ ó léyìn kan ó ń sọ fún mi pé ah, tẹ́yìn ẹ ní ráwọn yẹn tẹ̀lé yín dáadáa so ṣé káwọn yẹn lè bá àwọn tẹ̀lé ẹ ló fi ṣe wá sí àbí torí káwọn yẹn lè bá mọ òdodo kán lè bá kúrò níbi àánú kán lè bá kúrò níbi àìmọ̀kan so ló jẹ́ pé ẹ lẹ́bù tí wàá ti ju pé ká sọnù lọ kò sí lẹ́bù ẹni tó jù lọ o kò akutubu síta sí orí kò a nítorí kutubu síta lọ sórí. So ko akurani kó mọ gbogbo àwọn a àfi kó dúró síbi yẹ kó to o bá dúró síbi tó yẹ lọ so lo fi jẹ́ wípé a gbọ́dọ̀ wọ àárín dáadáa àwọn nǹkan tí mú yàn yẹ̀gẹ̀rẹ̀ kúrò bí àkídà sàhíà àdìọ́kàn tó lálàáfíà ó pọ̀ jàǹtìrẹ̀ rẹ̀ fi dáàbò wa Ona náà ní ká kún fún àdúrà lára àwọn nǹkan lè fi dáàbò bo ara wa òun ní ká má jà á ká má wọ̀n ní halakọ́ọ̀tì tí wọ́n ti ń sọ nítorí òdodo tí ẹ bá ti yẹgẹrẹ tó lọ sí ọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n lè ba tiẹ̀ jẹ́ kódà kó ẹ pé ẹnìyẹn òbí rẹ tọ́ dáadáa òbí ẹ fún lákìdá tó gbádùn láti lẹ̀ fọdífà pé òun ṣe kí ni ó ti yà ó ti mix papọ̀ mọ́ wọn tí ó yẹ kó mix papọ̀ mọ́ yóò affect yẹ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ló fi ní arrajulu aladini khalilihi falyanzur ahadukum man yu khalil èèyàn yóò máa bẹ lórí ẹ̀sìn ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ kí kálukú yín wo ẹni tí ó mú ní ọ̀rẹ́ tímọ́tímọ́ o kí kálukú yín kó wo ẹni tí ó mú ní ọ̀rẹ́ tímọ́tímọ́ so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn nǹkan tó jẹ́ àwọn àdìọ́kàn gidi a máa rí ka inú àwọn tíra táwọn afáńṣálà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan míì ẹlòmíì gan ó lè jẹ́ pé kí ni owó àti owó tí mo mìíràn pé ó ti lówó míì tẹ́lòmíì ò bá ó lè sọ súnà súnà súnà. tọ́lọ̀ bá tó tó tó bá ṣínà fún ni ẹlẹ́mọ́rì mọ́ṣáláṣí mọ́ o ti kó mọ́ sọ pé á ah, mo ní àwọn commitment kan yóò dẹni tí ó wà alcohol mọ́ ẹlòmíín ló ti jẹ́ pé kí ni òṣì ẹ́ ni ó sọ òun di ẹni tí yóò yẹ gẹ̀rẹ̀ sọ ẹlòmíín látara àwọn nǹkan tí máa kà ó lọ́mọ kan tó ṣe pé o mọ̀ ń wá sí ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ọmọ yìí ó máa wá ń ka àwọn ìwé tí àwọn tí ọmọ ń pera wọn ní àwọn atheist àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ́ máa ń ka ẹ̀ ọmọ ló ń ka ìwé yẹn torí pé òun fẹ́ rẹ̀ fíìtì wọn òun fẹ́ ṣe lọ́dún fún wọn so àwọn èyí ló ń ka ló ń ka ní tó padà ṣẹlẹ̀ ní wípé kò ṣe lọ́dún fún wọn mọ́ o òun gangan fún rẹ̀ wá kúrò ní islam olóhùn òṣì islam mọ́ germany òun ló lọ olóhùn òṣì islam mọ́ olólùwọ̀n kò ṣe tó ń jọ́ lọ́wọ́ àwọn ó dẹ̀ ti fẹ́ sísá kan tọ́ni ṣe abdul tọ́ni ṣe kiri ìdààmú wa bẹ́ẹ̀ nìyí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n dọjọ́ student wọ́n bẹ̀rẹ̀ sí káàkiri bóun náà ṣe fẹ́ bá a sọ̀rọ̀ ìkànnù ìkan náà bẹ́ẹ̀ kọ́lọ́n ọba kó bá wa dá ogun wọn padà òun náà lára àwọn tán champion dá wa bó ṣe kó kéwú lọ títí pọ̀ tó ní zeal fún súnà ó lè kàtírà díẹ̀díẹ̀ lára àwọn tán champion dá wa ní agbègbè kan ni tí mi fẹ́ dárúkọ in fact ó tún ṣe sábà di báwọn míì tán kéwú bá ṣe tún nífẹ̀ẹ́ súnà dáadáa ṣùgbọ́n ẹni yìí nìyí látara wípé ó láwọn nǹkan tí bàbá rẹ̀ ò fẹ́ fún àbí ò sí nàìjíríà tí wọ́n bá rẹ̀ wò pé kí ni ẹ̀sìn tó gbà ẹni òǹdé kó ń fún láwọn nǹkan a máa ń fún sùúrù pé kó ṣe sùúrù ṣe sùúrù ṣùgbọ́n ààrẹ ò gbé kínní ẹ̀ mọ́ ó wò pé kó ń fọ́ọ̀lù fún bàbá so fọ́ọ̀lù fún bàbá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ẹni yìí bí ọdún bíi méjì sẹ́yìn bá rí tó ń takò sàlàfíà ni ó wá ní ẹ̀sìn tí ó dáa náà lẹ̀sìn tó ṣe pé àwọn bàbá lágbájá bàbá lágbájá ó dárúkọ bàbá méjì tán gbajúmọ̀ ńlẹ̀ yorùbá tajà àfa ìpè ẹ̀sìn tí ó dáa nìyẹn ẹ̀sìn sàódì yẹn àsìn nìyẹn kò ń ṣẹ̀sìn gidi so bí kò máa dìmáwò obìnrin kájọ máa ya fọ́tò nǹkan kan mọ́ra wọn gbogbo ẹ̀ ló gbé sórí facebook. so à ń play bọ́ọ̀lù káàkiri àwọn kan bí ó ṣe káàkiri ní ìlú tó wà ní òyìnbó ń sinú. ẹni tá à ń sọ yìí dẹ́yìn òun ló ń champion kíyàn ní bọ́ọ̀lù à champion sàlàfíà ní súnà ní àwùjọ kan lẹ́kọ̀ọ́ yìí náà ni òbí tí mò ń sọ òun lẹni tó ń champion sẹ́wọ̀n nǹkan kékeré tó ṣe pé kí ni wọ́n ra yìí tó gúnlẹ̀ kúrò sotori náà ká má gbàtàn jẹ́ Kama má gba ìtànjẹ kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kò mú ẹnì kọ̀ọ̀kan wa dúró ọ̀rọ̀ pé mo ti káàkàkà àánú nàní olè ṣìnà mọ́ rárá o àwọn kan yẹn léwu gan tẹ́ táwọn afáàbá ń sọ wa lára yìí pé ẹ mọ́ kàtẹ́rọ àwọn oníbídíà ah, wàhálà wọn ti ẹ mọ́ gbọ́wọ́ àwọn oníbídíà ah, wàhálà wọn afáàyàn gan ti pọ̀ jù fún àǹfààní ara ẹni àti fún àǹfààní àwọn èèyàn tó kù náà so so insha allah a da domi bayi na kọlọn ba subhanahu wa ta'ala ki a o jẹ ki ta sọ yìí kó ṣe ẹnì kankan wa láǹfààní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala padà sọ aburú kọlọmọ yìí kó tọ́ sí ẹnì kankan wa ìlànà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sahaba kọlọn ba kuma jìkà yẹ gẹrẹ kúrò bẹ́ẹ̀ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik